نذكر أنفسنا بها ونسأل الله سبحانه وتعالى أن يوفقني وإياكم ọpẹ́ ni fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti adá ọpẹ́ fún òun náà ni ọba tí ó tún kó wájọ fi yawm al-jumu'a ní ọjọ́ títí èmi ọjọ́ àkójọ kọ́lọ̀ ọba kó gba ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tí a fẹ́ fi kíra wa létí nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdékè ọlá ma yata'allaqu bima yuqbalu bihi al-'amal ó ní í ṣe pẹ̀lú àwọn kan tó jẹ́ pé kí ọmọ ọba tó gbaṣẹ́ lọ́wọ́ ẹni agbọ́dọ̀ rí nínú iṣẹ́ wà máa kọ́lá tó lè jìnnà wà ní ìsáyé dáadé àbúrò ọlọ́run ní mi dá àlùjọ ló àtọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ó ṣe pé kí wọ́n lè máa ṣe bọ́ ìbọ̀ ìfáwa náà kí wọ́n lè máa jẹ́ àǹfààní fún wa ọlọ́wọ́ bá ní kí ọlá ó ní wàlú jìbáàlà àwùsáàdà ó ní àwọn òkè tẹ́rí yẹn adá wọn kí wọ́n bá lè gbá ilẹ̀ mú àǹtẹ̀mí ìdàbípò kí ilẹ̀ má bàa máa mìmọ́ yín lẹ́sẹ̀ ọlọ́wọ́ bá dá àwọn òkè ọlọ́wọ́ ní wàjà àìnà nàùmákùn ṣùgbàtà oorun tọ́lọ́wọ́ bá dá lẹ́kìdìmọ́tìkò kó lè máa jẹ́ àǹfààní fún yín ni ọlọ́run la ṣe oorun fún yín kó kó lè dí àsìkò tá a máa fi wá jíjẹ àti mímu ọlọ́run ní òun dá àṣàmùdà ó lóun ṣe ní ìmọ́lẹ̀ wàlùkọ́mà àti oòrùn àti òṣùpá ọlọ́run fi ṣe ìmọ́lẹ̀ lìdàdàdù tó látara bẹ́ẹ̀ tá a bá ń ṣèrìn àjò ká lè máa fi mọ̀nà bí tá a lọ wàlìtàlẹ́mù àdàdà sí ní ìnà wàlìṣìzá káàkiri máa mọ́ òǹkà òǹkà ọjọ́ òǹkà ọdún látara àwọn kan tí ọlọ́ọ̀bà àdékẹ́ọlá tó ṣe fún wa ọlọ́run ni wà máa ń kọ́ lákọ́nà sàmà àwọn àrùbọ̀ wà máa bẹ̀yìn náà máa láàrídé ọlọ́run ní tẹ̀rí sọ́mọ̀ tẹ̀rí àti gbogbo tó wà lágbèdè méjì ibẹ̀ àdá torí eré máa ń kọ́ lákọ́nà huma illa torí ibi òdodo ni walakinna aktharan ọlọ́run ní àwọn èdè ènìyàn wọ́n nímọ̀ nípa ìmọ̀ ilé ayé ṣùgbọ́n tó bá di ìmọ̀ ìdìlẹ̀ nípa ìmọ̀ talẹ̀ tó di ọlọ́run ọba kí ló yẹ ká sí fọ́lọ́run báwo la ṣe ń sin lọ́run báwo la ṣe ń rí ìyọ́nú ọlọ́run ọba òun mọ̀ kan ọ̀fìlú wọn ṣe aláìmọ̀ kan wọ́n jẹ́ aláìmọ̀ kan sí i wàlẹ̀ ìbáàdà tó dé fún ojú àmì lẹ́kọ́ ní ma yóò ṣe gbogbo tọ́lọ̀ bá bá yọ́nú sí òun náà ní ìbáàdà iṣẹ́ là ń ṣe ni tọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí ìbáàdà ni ọ̀rọ̀ là ń sọ ni tọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí a máa jẹ́ ìjọsìn arìn ni adúró ni aga ni gbogbo tá a bá ti ń ṣe tó bá ti wà ní abẹ́ ìyọ́nú ọlọ́wọ́ bá ìjọsìn ni a máa jẹ́ kọ́lọ̀ ọba àlékè ọlá kó má jẹ́ ìyọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́ọba tó dá wa áwùjọ àfihàn bá àdọ̀lọ́kọ̀ọ́rọ́ àwọn àdámọ̀ kan wà tí ọlọ́wọ́ ọba àlékè ọlá tó fi sí wa lára àwùjọ àfihàn àṣẹ́hàwà ká nífẹ̀ẹ́ nǹkan ká nífẹ̀ẹ́ oúnjẹ ká nífẹ̀ẹ́ obìnrin ọlọ́run bá gbé sí wa lára zuyina lè náà ti hubbu shahwat mina nisa ọlọ́run láti fi sí inú ọkàn ọmọ èdè ènìyàn kó máa nífẹ̀ẹ́ àwọn nǹkan adúlé ayé mina nisa nínú ẹ̀lú obìnrin wàlìbánìm wàlìbánìm kó nífẹ̀ẹ́ ọkùnrin wàlìkọ̀nàtìrì mọ̀kàntọ́rọ̀ kọ́mọ èdè ènìyàn lè fi àwọn ilé ńláńlá bákan náà kó nífẹ̀ẹ́ gold kó nífẹ̀ẹ́ silver zálìkà mẹ́tẹ́rù àyàfi dúnìyà gbogbo ilé ìgbádùn ilé ayé ni ọlọ́ọ̀bá àlékè ọlá tí ó wá ṣe gbogbo àwọn nǹkan ìní àdámọ́ wa ja'ala laha bawabin ọba wá gbé kalẹ̀ báwo la ṣe fẹ́ máa lo àwọn nǹkan yìí bizalika ṣúríà an-nikah ara látara pa fẹ́ súnmọ́bìnrin afẹ́ súnmọ́kùnrin ká má bàa ṣe lọ́nà àìtọ́ ọlọ́ọ̀bá gbé ètò ó gbé kalẹ̀ fún wa wàṣàrò ṣúrí àtijáàrọ̀ tàbá fẹ́ jẹta fẹ́ mu ká má bàa rí lọ́nà àìtọ́ ọlọ́ọ̀bá gbé ọ̀rọ̀ káràkátà eléyìí tó bófin ọlọ́ọ̀bá mú ọlọ́ọ̀bá gbé kalẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan ọ̀rìn ó kù tí ọlá tí ó dá fún wa tí a bá wá lo nǹkan yìí bọ́lọ́ọ̀bá àlékè ọlá ṣe fẹ́ bọ́lọ́wọ́ ta ló torí tọ́lọ́wọ́ bá ọlá a máa jẹ́ ìjọsìn fún wa ọlọ́ni kol halkuna àwọn ẹ̀dá tó ṣorí ibú jùlọ alẹ́dínà òun náà làwọn ẹni tó jẹ́ kí ni wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ kó làánà bí òun bí àṣàlà àmàlà alẹ́dínà bọ́lá sàyíwò fílẹ̀ àyàtì dúnìyà òun làwọn tó jẹ́ pé gbogbo gbìyànjú wọn pátápátá tí wọ́n ṣe ó ti sọnù ilé ayé wàhún yàtàbùnà ànáhùn yóò ṣ àwọn èèyàn ń kírun wọ́n rò pé dáadáa làwọn ń ṣe wọ́n ń gbàwẹ̀ wọ́n rò pé dáadáa làwọn ń ṣe wọ́n ń ṣe dáwà wọ́n rò pé dáadáa làwọn ń ṣe bọ́lá sàáyò gbogbo tó ti ṣe yóò fi sọnù ilé ayé wà hum yahsabun annahum yuhsinuna sun'a ọlọ́run ni wọ́n ti rò pé dáadáa làwọn ń ṣe ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo iṣẹ́ téèyàn bá ṣe gbogbo ẹ̀kọ́ níṣẹ́ níwájú àwọn èdè ènìyàn wọ́n máa ṣiṣẹ́ ya'maluna bí khilafi muradillah àwọn èèyàn máa ṣiṣẹ́ kò ní jẹ́ iṣẹ́ tí ọlọ́ọba lékiọlá tó fẹ́ kí wọ́n ṣe kò sì ní jẹ́ gbà ní iṣẹ́ tí ọlọ́ọba bọ́lọ́ọba lékiọlá bó ṣe ní kí wọ́n ṣe ló fi jẹ́ pé gbogbo tí mùsùlùmí bá fẹ́ ṣe yanzuru fihi ṣóhun ṣe nítorí ìtọ́nà òun ti ń ṣe pẹ̀lú bọ́nà ọba àlékè ọlá ṣe fẹ́ látara iṣẹ́ yìí yẹfìlẹ̀ṣù alẹ́kọ̀ọ́ wáyọ̀ sárùlà àkọ́lì àwọn kan máa ṣoríire látara iṣẹ́ kan látara iṣẹ́ kan náà àwọn kan sì máa ṣorí ibú bẹ̀kìláṣẹ́ níyà torí pé kí ni àníyàn tó ní kálukú wọn fi ń ṣe ohun tó yàtọ̀ síra wọn ni ọlọ́ni yáyọ́ alẹ́ nínú amọ́nù takùnlá ẹ̀yin onígbàgbọ́ olùrẹ páyọ ọlọ́wọ́ ọba àlékiọlá hakọ́tù kọ́ọ̀tì ẹbẹ̀rù ọlọ́run bó ti yẹ kẹ ẹbẹ̀rù rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé ìbẹ̀rù ọlọ́run ọba ó ní bẹ́ẹ̀yàn ṣe máa ń bẹ̀rù ọlọ́run ìgbà míì ẹlòmíà máa ṣèṣe kó ń bẹ̀rù ọlọ́run wàlá yakhsha Allah kò sì bẹ̀rù ọlọ́run ọba àlékiọlá ó túmọ̀ sí pé bẹ̀rù ọlọ́run yìí ó ní bó ti yẹ ẹ gbọ́dọ̀ kó àyà fi kẹ́kẹ́ máa jẹ́ mùsùlùmí ló fi jẹ́ pé ìgbà tó mẹ́lẹ́ ènìyàn bá ti ṣiṣẹ́ tí ò ṣe bọ́lá ọba ti fẹ́ kó ṣe iṣẹ́ yóò ní máa jẹ́ tẹ́wọ́gbà ọlọ́ni wa jahidu fillahi haqqa jihadi ọlọ́run yẹn ti gbìyànjú ẹjà ẹsapá ẹsa ìfẹ́yìn sójú ọ̀nà ọlọ́run haqqa jihadi bó ti yẹ kẹ́ ṣe ó túmọ̀ sí pé tí mùsùlùmí fẹ́ ṣe ọlọ́run ní haqqa tuqati ẹ̀páyọ̀ ọlọ́run bó ti yẹ kẹ́ ẹ̀páyọ̀ ọlọ́run ọba àdékẹ́ ọlá ọlọ́run ní alẹ́dínà yàtúlú alẹ́dínà àti ìnáwọ̀n kìtàbà yàtúlú náà hapọ̀ tìlàwátì ọlọ́run láwọn sá fún tíra wọ́n kà bó ti yẹ kí wọ́n kà ó túmọ̀ sí pé gbogbo tẹ́tí mùsùlùmí bẹ́ẹ̀ ṣe ó ní bó ṣe yẹ kó ṣe ọ̀gọ̀rọ̀ láyé lèmi àwa pàdánù bó ṣe yẹ ká ṣe iṣẹ́ iṣẹ́ ìwà jẹ́ nǹkan tí ò jẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ní hapkọtụ kọ́ọ̀tì bó ṣe yẹ kẹ́ páyọ̀ ọlọ́run ọba àdékè ọlá ó ní hakọ̀tì làwádì bó ṣe yẹ kẹ́ ka alukur'an hakọ̀tì háàdì bó ṣe yẹ kẹ́ jà ọba àdékè ọlá wípé tó ń ṣe ó ń bẹ ọba ọlá bó ṣe ele ni ọlọ́ọ̀bá àlékè ọlá láti gbàṣẹ wa kọ́lọ̀ọ̀bá kó mẹ́ṣẹ́ ìgbàṣẹ nìkọ̀ọ̀kan wa ẹ̀rí ká ṣiṣẹ́ bó ṣe yẹ ká ṣe òun náà ni ó máa ń jẹ́ kéèyàn sóríire ayé àti tọ̀run iṣẹ́ ta lè fẹ́ ṣe mí ó wà láàrin wípé àtẹ̀kìlíf pé ọlọ́ọ̀bá ni ẹ ṣe lè àti láàrin pé gbogbo iṣẹ́ ta fẹ́ ṣe nìyẹn ti wá là láàrin ẹ ṣe lè àti ẹ má ṣe ọlọ́run wa amma man khafa maqama rabbih ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ń páyà ti dúró rojọ́ wájú ọlọ́wọ́ bá rẹ̀ wà naha an-nafsa 'anil hawa ó sì ń kọ̀ fún ẹ̀mí rẹ̀ aburú ó páyà ọlọ́wọ́ irú ẹni yóò lè láwájú ọlọ́run ọba kéèyàn máa ṣe dáadáa kó tún máa ṣe aburú béèyàn bá ti ń ṣe dáadáa ó tún gbọ́dọ̀ jìnnà sáburú ni wà á mẹ́rin kọ́ọ̀fà mọ̀kọ́ọ̀mọ̀ rọ́bì ẹ̀ tó páyà àti dúró wájú ọlọ́run ọba rẹ̀ dáadáa ló ṣe yẹ wà náà hàn nafsa hawa ó sì ń kọ̀ fún ẹ̀mí ara rẹ̀ kúrò bí aburú fàyínà ní jannata hiya al-ma'wa ọlọ́run ní àlùjànnà òun ló máa jẹ́ bùdé sí rẹ̀ kọ́lọ̀ ọba kójọ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ọmọ àlùjànnà ọlọ́run sọ fún wa ń bomi pé wà á máa ní arọ́dàlá àkírọ̀ ẹnikẹ́ni tó bá wà lùkìyà mọ̀ wà sáà láhà sàáyáhà ó wá ń ṣiṣẹ́ tọ̀ sàáyáhà irú iṣẹ́ tó yẹ kó ṣe fàwùlà ìṣẹ̀dá náà sàáyóhùn mọ̀ṣúrọ̀ ọlọ́run nírú àwọn ẹni báyìí la máa wà máa ní arọ́dàlá ń wá ó dààmú lórí kí lọ́lọ́run fi na làyà ha ó túmọ̀ sí wípé gbogbo ìdààmú téèyàn bá ń ṣe torí gbogbo ẹ̀kọ́ lọ́lọ́run bá fẹ́ gbogbo ẹ̀kọ́ lọ́lọ́run bá máa gbà láti gbọ́dọ̀ ṣọ́ra níbi àwọn nǹkan a sì gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tájẹ́ ti lè wà bó ti yẹ kó wà ọlọ́run ní ẹnikẹ́ni

ọlọ́run ni wà á sọ̀díhà tẹ̀rù nínú tí ọlọ́run bá fi kọ́ wa wà wá sọ iná ní ìsáàdà bí wàá nílẹ̀ ìṣítàdà ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá ti ṣe ní ọ̀ràn yàn lé lórí bí wàá nílẹ̀ ìṣítàdà kó máa ti dára sáwọn méjèèjì tó ìnira lórí ìnira ọlọ́run ní àti oyún ẹ̀ àti pé wọ́n tọ́ sàlàfíìnà ṣáhàn ó jẹ́ tẹ́símọ̀n hátà ìdá balagha ashudda tọ́mọ̀ ẹ̀dẹ́ yọ̀nà bá wá dàgbà tó náà wọ forty years wà balagha arba'ina sana tó náà wá dàgbà léèyàn bá wọ forty years ìgbà yẹn látọ́ àfa náà ti dàgbà kọ́nà rọ́bì àwọn àwọn àmà ṣàdúrà pé rọ́bì àwọn àti àṣkúrọ̀ ìwọ náà ìdẹ̀ra rẹ tó ṣe fún mi jẹ́ lè máa dúpẹ́ lé lórí wàhálà wàhálì dáyà ìdẹ̀ra rẹ tó ṣe fún mi látara àwọn òbí mi jẹ́ lè máa dúpẹ́ wàhálà àmàlà sọ ní àǹtàrọ̀bọ̀ kó o ti ṣàánú mi èmi fúnra mi kí n lè máa ṣiṣẹ́ tí wọn náà bá yọ́nú sí wà á fẹ́ ṣe fi dhurriyyati ó ti ṣàdúrà fáwọn òbí rẹ̀ ó ṣàdúrà fẹ́mi ara rẹ̀ wà á fẹ́ ṣe fi dhurriyyati ìwọ náà àwọn ọmọ tèmi náà wà bá ń tún wọn ṣe wà á na àmàlà sọ̀ ní àǹtà ọ̀mọ́ ibi tá a lọ nìyẹn ìwọ ọba ṣàánú rí jẹ́kẹ̀lì náà ṣiṣẹ́ tá a bá tá a máa bẹ ní abẹ́ ìyọ́nù rẹ̀ wà á ju àmàlì yóò sì là iṣẹ́ wo wá ní ọlọ́wọ́ ọba àdìkẹ́ ọlá yọ́nú sí àwọn wípé iṣẹ́ sí ayakuna khalisan wa wọ́n jẹ́ iṣẹ́ tó ní májẹ̀mú méjì nù májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tí máa ń kún òun náà ni ayyakuna la'amilu musliman ẹni tó ń ṣiṣẹ́ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tó fẹ́ ṣiṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó rọ́nà ní wa qadimna ila ma 'amilu min 'amal faja'alnahu haba'an gbogbo àkùdánù àkùdánù bí wọ́n bá ti wá jẹ́ muslim

gbogbo ṣẹ́tẹ̀ èèyàn bá ṣe tí o bá ti fi tẹ̀lé kí lọ́wọ́ bá wí kí lànà bí wí sallallahu alaihi wasallam àbá mọ̀súrọ̀ iṣẹ́ náà máa kú dànù bí èlùbọ́ ni kọ́mọ̀ bá kó wọ́n jẹ́ kí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kó bàjẹ́ nílé ayé àti ní ọ̀run iṣẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ ta gbọ́dọ̀ mójútó ikhlas ọlọ́run ni aláàlì dáhìdínù lọ́kọ́ọ̀lì ẹ̀sẹ̀ tí ẹgbọ́ gbogbo tó ń jẹ́ ìsìn ọlọ́run ọba nìkan lónìí ẹjọ́jú ẹ̀kọ́ wà máa ń nínú ìlàlí àbúdùmọ́ha mọ̀kùnlẹ̀sí ìrìnlẹ̀ àwùdí ọlọ́lá àpawọ́ láṣẹ ìlàlí àbúdùmọ́ bí ó ti fẹ́kọ́ máa sin náà bá lóhùn nìkan ṣoṣo mọ̀kùnlẹ̀sí ìrìnlẹ̀ àwùdí kí wọ́n dojú ẹ̀sìn wọn gbogbo ẹ̀ pátápátá kọ́ dákọ̀ ọlọ́wọ́ ọba àdékíọlá ọba ó gbọ́dọ̀ wà níbàámu ohun tó lọ́ọ́ bá fi rán ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá dìkì ọlá ní wa ma atakumu rasulu fakhuduhu wa ma nahakum anhu fantahu ọlọ́run gbogbo sànàbì Muhammad bá fún sallallahu alaihi wasallam ẹ dì í mú ṣinṣin wa ma ní alaikum bi àgbò àríyá bìnnáwáàdì ẹgbà púpẹ̀lẹ̀ ní ọgbọ̀n yẹ má jò jábọ́ tarọ́tòfíkò amúrẹ́yìnì láti abúlù bàdáhùnmá ìtàmọ̀sáàtò bìhímà ànábì sallallahu alaihi wa sallam ó ní mo fi nǹkan méjì ilẹ̀ sáàrin yín gbà tí ń bá lọ tán ní gbogbo ìgbà tẹ́ bá ti ń tẹ̀lé nǹkan méjì ẹ̀ nínú ẹ̀ sì ní pòfo kìtàbù bá wà sunnati olóòrùn náà ní tírà ọlọ́run àti súnlẹ̀ ní ànábì ọlọ́run ni wá máa ní àárọ̀ bá ń zikiri fáyínà láhùn máa ń ṣàtàdọ́ǹkà ọlọ́run lẹ́nikẹ́ni tó bá pa tọ́lọ́run sí ìrántí ọlọ́run kùránì ọlọ́run ọba súnà ànábì sallallahu alaihi wasallam ẹ tó bá lówó fẹ́ gbèsè ayé òun fàyínà láhùn máa ń ṣàtà bọ́ǹkà ìgbésí ayé wàhálà ìlà lílo ìdààmú ọlọ́run bá lóun dáa máa bá lò wà nàṣúrù yàwó kìyàmà àwa máa ní ìwọ náà wọn bá mi bí mo ṣàṣẹ arúta ní àánà wa kọ́ ní kó tún bá sí rọ kí ló dé tó ṣe ní láfọ́jú lé nígbà mo bẹ́lẹ̀ ayé máa ń ríran kọ́ ọ̀nà kàdáni kàdáni àyà tún náà padà ó gbàgbé àwọn ọlọ́wọ́ bá àdékè ọlá wákẹ́dá ẹni kan ìyá ọmọ tó ń tà látara bẹ́ẹ̀ ìwọ náà jẹ́ ní ẹ̀kọ́ ó jẹ́ ní ègbé ó jẹ́ ní ìgbàgbé ó jẹ́ ní àkọsílẹ̀ lẹ́ni kọ́lọ́ọ̀bà kó má kọ kọ̀ọ̀kan wálẹ̀ ẹ̀rí na'lam anna la'amala khalisan li wajhi llah bó láti mọ̀ pé kẹta ṣe a ṣe torí tọ́lọ́wọ́ bá ní kí ọlá an yakuna la'amalu fi sirri wa alaniya sawa àkọ́kọ́ ń bẹ̀ gbogbo iṣẹ́ tá a bá ń ṣe èyí tá a ṣe ní kọ̀kọ̀ àti èyí ṣe ń gbangba kó jẹ́ bákan náà ni ẹ tó ń ṣe dáadáa ní kọ̀kọ̀ tó bá ń dé gbangba kó jẹ́ pé dáadáa náà ni ó ń ṣe bákan náà ni wípé alla yazidu al-amal bil madhi wala yanqusu iṣẹ́ tá a bá ń ṣe àwọn ọ̀nà wá ní ìwà lórí ẹ̀ kó má jẹ́ pé torí ẹ̀yìn tá a fẹ́ gbà bẹ́ẹ̀ iṣẹ́ ìyá wa lékún kó má sì jẹ́ pá dínkù torí èébú a gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀bọ tẹ́lẹ̀ ní báwo pé tá a bá ṣe ń sìn wá ní ẹjọ́ òní kan ni torí kọ́ má bàa sọ pé òní kan ni ومن كان يرجو لقاء ربه أن كان كما وجود الله بالك يولا فليعمل عملا صالحا كل شيء لوري ولا يشرك بعبادة ربه أحدا كما وانكوكو لنوبا نبي جوك تبانشي iṣẹ́ wa ká tó lè mọ̀ pé iṣẹ́ yìí tó jẹ́ iṣẹ́ tí ọlọ́run ọba lè kí ọlá tẹ́wọ́ gbà aṣòro bí tẹ̀kínà ti kọ́dùbì òun náà ní pé nígbà tí ìyọba ń ṣe ọkàn yóò máa balẹ̀ sílẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní albirru husnul khuluq oní tó ń jẹ́ dáadáa oníṣẹ́ rí wọn ìfún ma haka fi sọ́dínlẹ́ka ó láburú náà ni tó jẹ́ kó máa ń kóró yóò yí bẹ́ẹ̀ lọ́kàn wákàrí ìtaniya tọ́lá àléyìn náà ò ní fẹ́ káwọn èèyàn bá ń bẹ̀ nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ olórí ẹ̀ ní abalẹ̀ tó bá ń ṣiṣẹ́ aburú kọjọ mọ́ ọkàn ò balẹ̀ tí ọkọ̀ wá bá ti balẹ̀ lórí dáadáa náà ṣe ó túmọ̀ sí pàṣẹ torí tọ́lọ́wọ́ bá lékè ìdálàmtà sáhì fásitì àmàṣì nínú téèyàn fi mọ̀ téèyàn ń ṣiṣẹ́ torí tọ́ lọ́wọ́ ọba àdékè ọlá kó jẹ tá a máa díjú ọlọ́wọ́ ọba àdékè ọlá ìdíjú ọlọ́wọ́ ọba á sábàbí ká máa ṣe tọ́lọ́ ọba fẹ́ á sì jẹ́ sábàbí ká jìnà sí tọ́lọ́ ọba àdékè ọlá tí ò fẹ́ kọ́lọ́ ọba kó fi wá ṣe kóńgẹ́ dáadáa أقول قولي هذا أستغفر الله ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وصلاة وسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today are those elements that every deed must be in, in, uh, engaged. That is anything that we do in Islam that is devoid of these things that we want to mention. Allah subhanahu wa ta'ala will not accept that deed. They are called shurutu qabulil amal the condition for the acceptance of this. Whenever any of these conditions is found wanting in our deeds, Allah subhanahu wa ta'ala will never accept that deed from us. The first thing that we have said is that as a believer, every deed that we want to do should be the right deed. It should be the right deed. That's why Allah subhanahu wa ta'ala said, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ Allah said, O oh, believers, fear Allah, to cause it, and is supposed to be feared. Here Allah subhanahu wa ta'ala is not sufficient by saying Ittaqullah, by saying fear Allah, but with conditions, cause it. how you are supposed to fear Allah. You should fear it, as it, it is due for it. Sometimes we fear people, we also fear Allah. We can fear other creations of Allah subhanahu wa ta'ala. When we fear, for instance, lions, Why do we fear lions? We fear lions because we are afraid that the lion is a danger to our life. That is the way we fear lions. Likewise, when we fear people, we fear them because they can deprive us of some of some things that we need. But why do we fear Allah subhanahu wa ta'ala? Firstly, we fear Allah because of our love for Allah subhanahu wa ta'ala. We also fear Allah because we know that He has power over us. He can take our life. He can do otherwise with us. We also fear Allah subhanahu wa ta'ala because Allah subhanahu wa ta'ala is the most merciful. Allah has been kind to us, so we are afraid of sinning to Allah subhanahu wa ta'ala who is very kind to us. So our fear of Allah involves two things. Firstly, our love for Him, then our fear of Him. We respect Allah, that is why we fear Him. We respect Allah, that is why we fear Him. But others that we fear, we may not respect them, we may not love them, But Allah subhanahu wa ta'ala, our fear of him comes as a result of our love for, for him. Then it also comes as a result of our positioning, of our belief in the power of Allah subhanahu wa ta'ala. That when we refuse to, to fear him, he has the power to punish us. As Allah subhanahu wa ta'ala said to Prophet Muhammad sallallahu alayhi wa sallam, نَبِّ عِبَادِ عَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ And Allah the full messenger, inform my servant that Allah, I am the merciful, I am the forgiver of all things. وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ Also inform them that my punishment is very severe. My punishment is very painful. We can see what Allah is telling us here. He's telling us positive about him and he's also telling us about negative about him that whenever we are thinking of Allah, we should fear Allah because He's very kind and merciful. We should also fear Allah because Allah has punishment with Him. يُعَذِّبُ بِهِ مَنْ يَشَاءُ Allah subhanahu wa ta'ala can punish any of His servants when he wills, when they sin to him. Because Allah is always just. Allah will not punish a people except as a result of their evil deed. So Allah subhanahu wa ta'ala said in another verse of the Quran, وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا that whoever hopes oh, for the hereafter, whoever wants paradise, وَتَعَلَىٰ سَعْيَهَا and is doing the rightful deed that we entitle him to paradise. We can see here Allah is also telling us that if there are deeds that we entitle you to be, Then Allah said, الَّذِينَ فَإِنَّهُمْ الْكِتَابِ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ Those to whom the book has been given, and they read it the way they are supposed to read it. Meaning that everything a Muslim wants to do, in life you must do it the way you are supposed to do it. Then what are the ways by which you must do whatever you want to do? It has two conditions. For a deed to be done the way Allah subhanahu wa ta'ala loves and it to be pleasing to Allah is firstly the deed must be done solely for the sake of Allah subhanahu wa ta'ala. Allah said, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ They have not been commanded except that they should worship Allah solely with all sense of sincerity. They should worship Allah because Allah commanded them to worship Him. They should worship Allah because they want to have good reward from Allah. They want to enter the paradise of Allah. They want to be saved from the hell of Allah subhanahu wa ta'ala. And the second condition is that everything that a believer does should be done in accordance with the teachings of the Quran, in accordance with the teachings of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Allah said, Abi'u Allah wa abi'u Rasul. Follow and obey Allah and the Messenger. Wa la tubtilu a'malakum. Do not render your deeds useless. Wa ma taqulu Rasul rasulu fakhudhuhu. Allah said, whatever the Prophet has legislated, accept it, take it. The Prophet sallallahu alayhi wa sallam said, Kullu ummati yadkhuluna al-jannata illa man aba, that every one of my followers will surely enter paradise, except for the one who refused. They ask, who is going to refuse, O you messenger, to enter paradise? He said, whoever obey me enters paradise, and whoever disobey me has refused to enter paradise. So the Prophet sallallahu alayhi wa sallam also said, that in Allah la yanzuru ila suwarikum wala ila ajisamikum. Allah will not consider your status. Allah will not consider your monetary position. Allah will not consider your beauty or your your your handsomeness. Allah subhanahu wa ta'ala will not consider your eyes. Allah will not consider your, your color. وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ What Allah will consider is that your heart. Is that your heart plain? Is that your, your heart very pure? Doing things for the sake of Allah subhanahu wa ta'ala. وَعَمَالِكُمْ Then Allah is going to consider your deeds are not these commanded by Allah subhanahu wa ta'ala. That is why we should be very wary and very careful of innovation in religious matters. Anything that has to do with religion, a Muslim should be very, very careful. Ittabi'u wa Follow what has been given to you of the Quran, of the Sunnah, and the examples of the uh, uh, our pious predecessors. These are what we are supposed to follow wala tabtadi'u do not come with a new thing in religious matter faqad kufitum you have been sufficed what you have of supplications of dua from prophet muhammad sallallahu alaihi wasallam are enough for you there is no situation that you want to pray to allah to grant you success in it or to save you from any evil except that the prophet sallallahu alaihi wasallam has taught you what to say So what the hope of all is to learn about the Sunnah, is to learn about Islam. We don't need to come with new matters into the religion of Allah subhanahu. Allah said, Al-Yawma Kimaltu Lakum Dinakum. And verily today, I have completed your religion for you. Wasmamtu Alaykum Ni'mati. I have perfected my favor upon you. Wa Raditu Lakum Al-Islam Adina. I have I am very pleased with Islam for you to be a religion. Al-Imam Malik rahimahullah said, Man lam yakun dina fi ahdihi, lam yakun dina abada. That one is not part of the religion. During the lifetime of Prophet Muhammad sallallahu alaihi wasallam, will never be part of the religion till the day of judgment. We can see today, many Muslims, they are fond of innovation. Mawlid Nabi is part of what is not legislated. It is not part of the religion of Islam. You can see many teachers of Arabic language today. Many people who claim to be teaching people Islam. You will see them celebrating birthday, especially on the social media. Especially on the social media. Some of the Muslims today, when they are doing their wedding ceremony, what do they do? They cut cake. They put, they peel ring. Are these part of the teachings of Islam? Such that people even forget that which is part of Islam they will forget to tie the knot of akidu the akidu car. sometimes the akidu is not done but people will perceive that they have done it what concerns them most is what is are those celebrations they want to make is that cake they want to cut is that uh, wedding gown that the woman is going to put on why they will abandon the khimar they will abandon the niqab they will abandon the hijab in the name of marriage in the name of marriage And that such, such a marriage is not blessed by Allah subhanahu wa ta'ala because fihi ma'asiyah was below. Disobedience of Allah is involved in that marriage. Whatever a Muslim should want to do, you should do it to please Allah. If you want to do marriage, do it to please Allah. You want to do marriage, try to learn the teachings of, of Prophet Muhammad sallallahu alaihi wasallam regarding that. You want to do aqiqah, you can see Muslims today. The Prophet sallallahu alaihi wasallam said, kullu mawludin murtahin bi aqiqatihi yawma sabi'ihi that it is legislated upon a new baby that on the seventh day of its birth that we should do aqiqah we should slaughter a ram on its behalf wa yuhlaku wa yusamma and that we should give the child a name and we should also cut the ear of the baby wa yuqtatal fi riwaya we should also make circumcision for that lady for that uh, child but today we can see the opposite is the case Muslims today they make the naming ceremony on the eighth day. When you ask them for the reason, there is no tangible evidence for that. But they will say, Wajadina alayhi aba'ana. That is the practice of our fathers. And your fathers not honor that Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Alladhi akmal Allahu bihi. That Allah has completed the religion with his teaching. What is the teaching? Kul hadu burhanakum kuntum sadiqin. If you are truthful, come with evidence regarding that things that you are doing on the matter of religion. Look at Muslims today. When they are in burial ceremony of Muslims, I, Alhamdulillah, I read a post yesterday that the Lagos state government is now banning burying of our corpse at home. That in Lagos from now, if the news is genuine, if the news is genuine, burying people at home is now forbidden. And I'm very sure that people will abide by that. Even though the government may not provide the necessary things for people. But when the government come and say something, people are ready to obey. But when Allah subhanahu wa ta'ala, the Prophet sallallahu alayhi wa sallam said, لا تصلوا إلى القبور ولا تجلسوا عليه عليها. Don't sit upon the grave. Don't sit upon the grave. Don't pray towards the grave. How can you put a grave in the house? and people will not sit upon it how can you put it in the house and people will not pray towards it then he said sallallahu alaihi wasallam that it is the attribute of the Yahud that and qubur anbiya'ihim masjidan that when their leaders die they will take their place of burial to become their mosque their place of worship and this is part of what can take us to to shirk اتخاذ القبور مساجدا to take places of grace to be a prayer point can take us very close to the to shirik to association of partner with Allah subhanahu wa ta'ala so when you see people today burying their their corpse you can see they don't follow the teachings of Prophet Muhammad sallallahu alaihi wasallam they are always afraid they don't want the sound to even touch the body of of the deceased you can see many Muslims today they want to cover everything even after the burying they will still look for for for leaves They will look for leaves. They will sell cold ones. Is that part of the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam? No. You only use that when you don't have cloth to cover the deceased person. You can also do that if Allah has given you the secret, the hidden knowledge that you saw that a Muslim is being tortured, is being punished in the grave, and you want to put that leaf so that by your virtue, Allah will reduce their punishment, which is not possible for you firstly you don't have the knowledge because the knowledge about what happens to people in the grave is part of the knowledge of Allah subhanahu he only gave the knowledge to Prophet Muhammad sallallahu alaihi wasallam in an occasion that he, he, he went by, by two graves and he said innahuma la he said the people in these two graves are being punished wama yu'azzabani fil kabir they have not committed something that we see to be something grave Amma ahaduhuma, one of them kana yamshi bi namima, usually go from one place to another, telling people about other people and namima. Wa amma al-akhar kana la yastatiru min al-bawl. Why the second person whenever he urinates is not conscious. So that is what they did. Then the Prophet sallallahu alaihi wasallam put a a leaf upon their grave and he said, لَعَلَّهُمَا يَخَفِّفَانِ malam yayasa as long as the leaf remains cool Allah subhanahu wa ta'ala may reduce their punishment but you will see today he did it for those people that he was sure that they are under punishment so when you are doing it for your own disease does that mean that that person is being punished that's where we need to learn about the practice of Prophet Muhammad sallallahu alayhi wa sallam so that Allah subhanahu wa ta'ala can affect our deed. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح ولقامة قامت الصلاة ولقامة قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله